الحمد لله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه ومن سلك من منهجهم إلى يوم الدين لا تقسم ولا وبعد ترى الصلاة وترى السلام ونسلى محمد صلى الله عليه وآله وسلم قبل sọ ní الججر ونن ti dáwọ́jú ní ìjẹjọ́ òun náà الشفاعة ìfẹ̀yàn a ní lábẹ́ òfin Islam àṣàfáà kìí ó ní ṣe pẹ̀lú àlànà ìsẹ̀mí ayé wa láyé ń bí ó tún ní ṣe pẹ̀lú àlànà ìrìnmi tá padà sí ojú àmìyàn wọ́n fi wá ní àṣàfáà kìí wá rẹ̀ ìsìnkẹ̀ tá à ń sìnkẹ̀ fún yàn ìran méjì ni alìmọ̀tíyẹ́tú wàlúmọ̀tìbàtà ìṣìkẹ̀ kan bẹ tí ìsìláàmù hànà rẹ̀ fún wa bóyá kárọ̀ kan kó bá ti fẹ́ ka ni àbí kárọ̀ mẹ́ta kan kó bá ti fẹ́ rẹ̀ ولما كانت تطلب من غير الله فيما لا يقدر عليه إلا الله òun ni ká máa wá nǹkankan lọ́dọ̀ ẹ̀dá kan ẹ̀dá tọ́lọ̀ ń dá lórí nǹkan téèyàn kò ní kápálé lórí àyàfọ́ ìjà nàbí ọlọ́run ọ̀bẹ ni àlílọ máa bá kókó bá wọ́ ma àlílọ bá bá wá rìsìkì àfáà náà ni a nígbàgbọ́ náà rẹ̀ ó súnmọ́ ọlọ́run kó bẹ̀rù ọlọ́run a sì nígbàgbọ́ ọlọ́run fẹ́ràn rẹ̀ káwá tara yìí máa wá ní kó fún wa kó bí abùdó látàwá fún wa kó dáàbòbò wa kò níbi aburú tí ń ṣẹlẹ̀ sí wa àbí aburú ìka àrùn kan kó yóò ṣẹlẹ̀ tuntun dẹ́rù bà wá kalẹ̀ a máa sọ fún ẹni bẹ́ẹ̀ pé kó dáàbò wá èyí tọ́mọ ẹ̀dá ti ní ìkápálé lórí tí ò ní agbára lórí ẹ̀ àì kó báwọn èèyàn ọlọ́run bá nìkan là ń darí rẹ̀ sí ẹni pé lábala eléyìí <clears throat> ká tó mú ẹ̀rí ẹ̀ kan ń bẹ tí wọ́n pè ní tàwa sóòlù a lè ọ̀rọ̀ àdúrà yàtọ̀ sí ṣàfáà ṣàfáà ni wípé à náà ló bá a ṣe lórí alóró pé ó súnmọ́ ọlọ́run bá jù wá lọ bá a gbà wọn ju ọlọ́run súnmọ́ta wá sọ níbi fáàrí níjọmọ ẹ̀dá yẹn bí káà mọ́ ó ọlọ́run mú ọlọ́run sọ pàápàá jùlọ àwọn ọ̀ràn a lè máa sọ pé bí wọn náà bá ń pàdúà máa rántí àwa náà nú àdúrà o ìsìláàmù ò takò ká ìsìláàmù ò takò ká sọ fún èèyàn bí wọn náà bá ń pàdúà ó ń tọrọ tó wọn wájú ọlọ́run láti èmi náà nú àdúrà o kò ní ìdíkó sọ wọn pé kí n bẹ kó sì ń bẹ lọ́run fúnlé ní ti ń òkè ká rántí ara wa nínú àdúrà kódà odori àwọn òkú mùsùlùmí a máa rántí wọn nínú àdúrà ní mùsùlùmí tí òkú sínú ẹbọ tó wọn wọn ló ṣe kú a rántí ẹnu àdúrà so eléyìí Islam fàyè ká wo èèyàn kan ó ìyanu wa ṣàfàrà ló kó ẹ̀rí lórí tá a sọ yìí ọ̀rọ̀ ọlọ́run bá tó ní yá ayọ́ alladhina amanu ọlọ́run ní mo kí tẹ̀yìn mùmínì òdodo anfiqu mimma razaqnakum ẹ máa ná a ti jẹ ẹ̀mú rẹ̀ fún yín ẹ máa ná a ti jẹ ẹ̀mú rẹ̀ fún yín kì í sọ wọ́n nìkan ní ti gbé gbági nìyẹn tọ́bá ti dá pa rízìkì ara owó nìkan lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn fẹ̀yìn sí a ti gbàgbé pé ìmọ̀ àrízìkì ni àlàáfíà àrízìkì ni ọgbọ́n tọ́lọ̀ ń fún ọ tó jáde tó máa mọ́rọ́ tó máa fọ̀rọ̀ lọ tó bá fún yàn ńlá káyì tó fún yàn lámọ̀nà bí ìgbà wípé òun gba wáyé wájú ọlọ́run bá ní àwọn kan lọ́n sí wọ́n bẹ́ẹ̀ tó bá fọ̀rọ̀ lọ wá fún ewúsẹ́ wíwẹ́lá yìí tó ṣe yìí ah ò bá sì ṣe sùúrù báyìí ò bá sì ṣe sùúrù báyìí òbá sì ní bẹ́ẹ̀ òbá sì ní tí islam sì ń ta orú nǹkan ní kéèyàn rìn tó bá jẹ́ wọ́n jà ń gbà mí ìgbà tí wọ́n padà fásí òtó ó padà wọ́n jẹ́ ìtẹ̀lá mọ̀ràn àwọn jẹ́ ìlànà ara wọn ọlọ́run fún wọn lóye àti làákàyè pàápàá jùlọ wọ́n ti lè ní so òye ní ádùjì ni ẹja sọ tó yé o gẹ̀rẹ́ pàmọ́ràn wípé ìtọ́ rẹ̀ wá ìgbé sáré ní wípé bí ọmọkùnrin tó wọ́n á sí ìrìnàjò rẹ̀ ọ̀dọ̀ bàbá kan bẹ amọ́nimọ́ni là ń pè bàbá amọ́nimọ́ni yóò bọ̀ wò ó ìmọ̀ àlàáfíà ara àrídìkìrì ara owó nìkan là máa ń rò pé àrídìkìrì kò sí ara kúrò owó wá lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lẹ́yìn wá tó àwọn nǹkan táwọn sọ síwájú ìfúnyàn náà owó náà lè wọlé ìjẹ́ tí ò ní àdìsíkí àlàáfíà tó lè ṣẹṣẹ owó bí ìjẹ́ tí ò ní àdìsíkí òye tó lè ṣẹṣẹ owó bí ìjẹ́ tí ò ní àdìsíkí mímọ̀ tó lè ṣẹṣẹ owó bí nígbà tó kówó ò ní jáwọ́ látòjú sánà àdìsíkí gbogbo tọ́nà bá ti wá fọ ní àdìsíkí rẹ̀ ti já máa náà o ìrìn kọ́bìnrin ẹ̀yìn yẹ́ ti yẹ̀yẹ́ òòrùn sáájú tí ọjọ́ kan tó wá dé ọlọ́run gan náà kára ọjọ́ yẹn min qabli an ya'tiya yawmun ṣáájú kí ọjọ́ kan tó dé ìtumọ̀ tọ́lọ̀run fi sé ní ọjọ́ tí a lè mà oní pé a lè mọ̀ pàtó ọjọ́ tí ó bò sí ọjọ́ àkìyàmà àpẹẹrẹ nìkan náà lámà rí àpẹẹrẹ ńláńlá àpẹẹrẹ kéékèèké àṣírọ́kù sáàdì kọ́bọ̀rọ̀ àṣírọ́kù sáàdì kọ́bọ̀rọ̀ ìsìn ó gbalẹ̀ yóò gboko àwọn yóò sọ sínú mu wọ́n sọ di ẹ̀tọ́ àwọn obìnrin àwọn yóò máa ti sùnà sùnà ó di gbajúgbajà àwọn yóò máa jẹ rìbá yóò máa fara wọn kúlò háàdì yìí nínú ṣọ́ ìsáàtì sọ̀rọ̀ mò ní sí lórí ilẹ̀ mọ́ àwọn aláìmọ̀ kan ni wọ́n di àfà táwọn yóò máa fi léèrè ọ̀rọ̀ ìpè ó ti ń dàrú káàkiri láwùjọ wa lẹ́yìn àti káàkiri lágbàáyé gbogbo eléyìí lára àwọn àpẹẹrẹ àlùkìyàmà kéékèèké ṣùgbọ́n jọ́wọ́ ní òde gan sí ń pàtó àmá kọjọ́ náà tó wá dé ìṣèyá máa ṣe iṣẹ́ bí akúra máa ṣe iṣẹ́ bí akúra máa ṣe bàdá àti bẹ́ńtì òmídọ́lá bí hadith Abu Dawud kọlọ́n kó bá kẹ́ báwọn afá kan jẹ́ sókè hadith yẹn ó fẹ́ ní ṣe bákan wọn náà nábì tá máa tó sọ fúta ìgbà ló gbà hadith yẹn wá táwọn tó sọ fúta yóò máa sọ fún wọn wípé sọ́lù sọ̀láta muwaddi' sọ́lù sọ̀láta muwaddi' ẹ kírun ìkírun tí ń dágbére fáyé ẹ kírun ìkírun tí ń dágbére fáyé torí kó o mọ̀ ó yóò rí kí mi mà ìkánná láti ká ní kí mi mà náà ní gbogbo bá ti jẹ́ ìbàdà tábà ti fẹ́ ṣe á ṣe ń ṣe ẹni tí ò ní lè ṣe ní ìmọ̀ ni tó tó bá ti kó rábà náà ti ṣe ní ìdúgbò bá fi dé àbámọ̀ ìròyìn pọ̀ àmọ́ tó bá fọwọ́ ẹrẹ ẹrẹ sẹ́tò tó ti ẹ̀kọ́ ṣe kíkú bá ilé dé lójijì ha ha ha làálẹ̀ àrùjẹ̀wò jẹ́ ń padà sáyé kí n ṣàtúnṣe níbi tí mo kù sí kálà òṣèṣe máa ó ti lọ gàgá ti jíwà àtàyé ò padà sílé ayé má ọjọ́ náà ń bọ̀ lábẹ́ òfin ara àtà òsí lọ́jọ́ náà ní ìdìbò lọ ní òsí lọ́jọ́ náà ń bò sí pé àmújẹ̀mú wálé ayé àmúdúkìá wálé ayé àgbélé wálé ayé ànígbé lọ́rùn solójú àlè náà ara àtà òní sí o ṣẹ́gbà bàtà ò ní sí bàbá mi nígbà tẹ́yìn tẹ̀ wá ní tàwíìdì tẹ́ tó kú àti imani ẹjẹ́ tẹ̀mí pé lára ládá imani tèmi funfun yín kémi náà má fà kò sí o wàlà kúlà kò rí òsùn wá alkúlà intimacy closeness ọ̀rẹ́ kò rí òsùn wọn ò ní ráfà ní ìtàn ara wọn ń jọ náà يوم لا يغني مولا عن مولا شيئا ولا هم ينصرون lọ́jọ́ yẹn ọ̀rẹ́ sọ̀rọ̀ lè ràn wọn lọ́wọ́ olórí sẹ́lẹ̀mù kò ní ràn wọn lọ́wọ́ àbúrò mi ni ẹ̀gbọ́n mi ni kò ní sáǹfààní kò sáàrùn pé kàrà lè fi fún àwọn jọ́nà àwa náà mà ọjọ́ tí ó lè tí ó lágbára láyé ní Allah subhanahu wa ta'ala ó ní akhillau yawma idhin ba'duhum li ba'din aduwwun illa al-muttaqin الذين آمنوا بآياتنا وكانوا مسلمين lójú àlùfíà على club jọ جنوا wá club méjì جنوا أو associate ni wá àwọn trends ní ìyẹn ẹ̀kànjẹ́ pọ̀ ní ayé jẹ́ mùsùlùmí ẹlòmíì wùwà pálapàla kí ní ìrìn dèrèdè àmọ́ àwọn kan tó ti rìn sẹ́yìn láwọn kan ti jọ rìn báyìí iléyá ní ìrọ̀wá ilé ìsìn wọn máa ti darí ilé ọdún bóòmí báwo ni àjá ṣeré jáde ìjọ́ ní òtútọ́ tí ó tó mú jíjẹ ní ìsinmi wà fáà èsù ní inú tí mọ́ ṣùgbọ́n ẹ̀kan lọ́dún ó máa ń wáyé kí ló fi máa ń wáyé láwọn ọ̀rẹ́ fún ẹ̀ ní wúlò fún ayé ìjọ náà ìwọ gan wo láyé níbi nígbà ní ìbẹ̀ ò ní connection láyé kan láti wáṣẹ́ síbẹ̀ ìgbà tó bá débẹ̀ ó rí pé àwọn kan náà ti síwájú ẹ̀ tí wọ́n ju ọ̀rẹ́ tó ní láyé yẹn lọ ọ̀rẹ́ ò padà máa bẹ̀ẹ́ ń lo gbogbo apá àwọn ọ̀sà kí sílọ̀sì yẹn lè jẹ́ sí mi àwọn tọ́jú mi lọ gbà mí lọ́wọ́ ọ̀rẹ́ yẹn gan láyé gan òun kò wúlò fún gan láyé yẹn kò sí lójú àlàyé bàbá ò gbọ́ wọn ni ẹ kírun wọn ni ẹ lójú tó ìbádà yín wọn ni ẹ má wùwà ẹbọ mọ́ wọn ni ẹ má sòtì náà mọ́ ẹ̀yin sọ wípé ìyàwó ń kírun a máa ń gbọ́ dáadáa lẹ́nu àwọn bàbá wa kọ̀ọ̀kan nígbà òye náà jù gbogbo àwọn ìwà pálapàla ó máa wò tí ẹ bá wá ń sọ fún ẹ máa kí òun ní rẹ̀ ìyàwó mi kí òun kódà ní lásàlátù máa lásàlátù dáadáa tó jẹ́ àlùfẹ́ àmọ́ kò lè máa rí kọ́lọ́ ojú ìdúnnú kò sì máa wò ah! Ah! bàbá o ọkọ gbàgbé ìyàwó ń jọ náà ìyàwó gbàgbé ọkọ ń jọ náà ọmọ ó gbàgbé ń jọ náà lè múrí ìmìnirùn mọ́ ìgbẹ̀yìn iṣẹ́ àánú ẹrù tó ní kálùkù ó tó gẹ̀ẹ́ nafsi nafsi my soul my soul ẹ̀mí mi ẹ̀mí mi orí mi orí mi kó ọmọ ìdúkà kiri ẹni kí oníráyè òbí rẹ̀ kò níráyè ọmọ kò níráyè ìyàwó so bọ́lọ̀ bá sí ìyàwó ilẹ̀ tó lẹ́sìn ẹ̀yin náà jẹ́ máa wo títẹ̀ kẹ́ fi kọ́ra yín lẹ́sìn kó wá òròjọ ṣe nù sáré ni kásídẹ̀ẹ̀tì ti ẹ̀ṣẹlẹ̀ kọ́kọ́ àtìyàwó dún sí wọn sínú sáré kan torí pé lọ́kùnrin àlọ́fin ni wọ́n ń ṣe àwọn akẹ́kọ̀ọ́ sí wọn sọ́tọ̀ọ̀tọ̀ bí wọ́n bá ń gbà ìbéèrè inú sáré lọ́wọ́ àwọn nìkú àti mú kárò ìkẹ́ni kejì wò ní mọ̀ òye rẹ̀ ń bẹ láyé ń bì kí ṣe ń sáàmù sọ wípé philosophy lẹ́ ń sọ ìwà àtìyàwó rẹ̀ náà lẹ́jọ́ sùn àwọn kan sì jùwọ́ ní sẹ́rẹ́yìn wọ́n mọ̀ sí gbogbo ìyà fún olójú oorun ìyàwó jẹ́ ó sì máa gbádùn ó sì máa ṣe wọ́n mọ̀ gàrà ká ó sì máa sọ pé ìjà mẹ́rí ìjà mẹ́rí wọ́n nà mí tó náà kàá gbọ́ nígbà tí lè bá máa arábìnrin tó yẹ̀yà kú yà báyìí wọ́n sì fẹ́ ìbáyé òbí jẹ́lẹ́gbẹ̀rẹ̀ lójú oorun òun sì náà tí wọ́n nà yẹn ni èmi tẹ̀ lára tó lọ amẹ́ríkà nígbà tí wọ́n sì yà fún amẹ́ríkà òsì lọ fún ti rí nìyẹn torí pé ìṣẹ̀yíta ìbojú rí ni ìṣẹ̀yíta ìbojú rí ni ẹlòmí ó sùn yóò jẹ́ ni ẹlòmí ó sùn wọ́n nà lójú oorun yóò rójú àpàrẹ̀ lójú ayé ẹlòmí ó sùn lójú oorun yóò jẹun yóò sì túmọ̀ tó ń gbóòórùn fún òjẹun gbòòjò ayé bí sẹ́yìn ní ìparí ìṣẹ̀rí náà nìyẹn sọ̀rọ̀ pé ọmọ mi ni ọmọ mi yóò bá lójọ́ wájú ọlọ́run ara wọ̀ fúra àwọn máa àwọn kan máa ní dẹ́gbà ilé ṣe wà nínú ọ̀pọ̀ ọmọ yìí yóò ṣètò fún sẹ́fúntì lápapọ̀ ìdílé rẹ̀ lápapọ̀ ìdílé rẹ̀ fún lọ́mọ máa kàrí ọrùn rẹ̀ jífẹ́ wọ́ ẹrù yóò wo jù báyìí ọmọ tí ò tí ì fi bẹ̀ẹ̀ ṣe fúnra rẹ̀ ẹ̀ṣẹ̀ ajẹ́sẹ̀ ta yé ju ẹrù lé lórí ẹgbìyànjú ní kálukú fojú tó sẹ́ẹ̀rẹ̀ aná sallallahu alaihi wasallam yóò pe Fatima yóò pe Sọfíyà Sọfíyà yẹn òun nìkan nínú ọmọ méjìlá tí Abdulmuttalib bíbí tí ọba bàbá wọn ṣe ọlọ́run jẹ́ kan nù wọn Sọfíyà yẹn nìkan lóbìnrin láàrin méjèèjìlá òun sì bá na ó pẹ́ lé ayé tí nùbú ànábì bá láyé ànábì máa ń sọ wọn pé yà á nà ìwọ àbúrò bàbá mi àbúrò bàbá mi lóbìnrin ní tó bá fẹ́ bí nínú nǹkan yìí tó máa bí báyìí ẹni tí bá ní kí n sàfàní rẹ̀ fún ibi ló ń pa sọ fún mi kí n oúnjẹ fún ọ wọ́n fún atọ́mọ̀ tó bá fẹ́ béèrè máa béèrè báyìí ìní wúrò fún lọ́jọ́ àlùkìyàmọ̀ ọjọ́ yẹn gbogbo ẹni kòkò rí oṣù láyé tí wọn tí wọn ò bẹ̀rù ọlọ́run lórí ìjọ rẹ̀ wọn pé lórí ayé nìkan ni bá àdó ohun lè bá àwọn ọ̀dọ́ yìí àdó wọ́n nílẹ̀ ìmọ̀tẹ̀tẹ̀ wọn ó di ọ̀tá ara wọn lójú àlùkìyàmọ̀ na ń sọ fẹ́ lòmíì ẹni tó bá ń wo kò bọ̀ rẹ yẹn yóò sìn sínú ìyàwájú ọlọ́run ẹlòmíì ò fi ní gọ́ gbogbo ẹni tó ń bá ń bá rìn sí wùwà tó kù kejì tó ń sọ tí ò gbọ fún bí yín ní bí yín ẹjọ́ ń wá ẹjọ́ ń wá fẹ́ nìkan wọ́n sì lè yẹ̀kan wọ́n fẹ́ fún ó nígbà kó rí mọ́ lọ́wọ́ náà ó yà fún kó àbí òjìjà sí láàrin ojú ló dà ara o ó kàwé náà ká tèmi ni bàbá ní sọ̀rọ̀ ní ká mọ́ sọ̀rọ̀ mẹ́rin jẹ́ ìwé bọ̀mọ́ lọ́wọ́ mo bá ti wá dúdú ẹ̀sìn wo èèyàn bá rìn wo ẹni bá ṣe ó bá sì ń bẹni tí ò gbádùn sí inú ẹ̀sìn gbìyànjú àti máa má dákẹ́ lórí aburú tó wà lọ́wọ́ ẹ̀ torí pé láàyè òmìnira àṣàdékún hátà yẹ̀ṣẹ́ balẹ̀ àṣìyí má yẹ̀ṣẹ́ lọ́sẹ̀ bí wọ́n ti ń fẹ́ràn kọ́ ló ń sọ́dọ̀ ní oníjà ìfìyàmọ̀ fẹ́ràn rẹ̀ náà fọ́rẹ̀ rẹ̀ fẹ́ràn rẹ̀ náà fún ìyàwó rẹ̀ fẹ́ràn rẹ̀ fọ́mọ rẹ̀ jó mọ̀ bí wọ́n ti ń bó òun rìn tẹ́gbọ́n sí yàn ó ìdájọ́ lórí aburú wọn dákẹ́ àfà pẹ̀pẹ́ bọ́ra ló sì fi bọ́dà bọ́dà kò jẹ́ bàbá ló sì ó lè jẹ́gbẹ́ bàbá rẹ̀ ó máa ń wáyé gbà mí ẹgbẹ́ bàbá yóò sì níyàn lọ́rẹ̀ sáwọn àdéhùn sà àti ẹgbẹ́ mẹ́ta sà dájì ẹgbẹ́ òṣùwọ̀n bó tún sọ̀rọ̀ ẹgbẹ́ yìí náà lẹ́nu ẹ̀yìn náà lẹ́nu bí wa àdìsẹ́ dáadáa fún ṣẹṣẹ sẹ́yìn ẹ̀dá kan ẹmọ ti mọ̀ bó sọ̀rọ̀ ẹ̀rọ ti mọ̀ nígbà yẹn ti mọ̀ sí sọ̀rọ̀ ẹ̀bá ti mọ̀ sí èrè bó jẹ́ bí àwàdà gbígbà mí kóun fẹ́ le mọ̀ dàkẹ́ lórí aburú àwọn torí kó orí ló ń fẹ́ fún wọn àtọwọ́ náà mọ́ àtọwọ́ náà kù síbì kan ṣùgbọ́n tọ́wọ́ bá ní òun sọ nínú ìrìn àjẹ̀lú tó kù díẹ̀ káàtó mọ̀ dàkẹ́ lórí ẹ̀ ìwọ náà sì máa sọ fáìfún ọmọ tó ń àwọn àpò ti jáfà yẹn àwọn ọmọ kí rẹ̀ máa sọ fún wọn tí máa tuntun kù díẹ̀ káàtó ẹ̀ka mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá lè sọ lẹ́nu ẹkọ́ sínú lẹ́tà ẹ̀fún mi o kí mi náà fúnra tó torí kò sáǹfà pé èyí tọ́ ń sí tẹ́mi ò sí wa túnra wa sí kò sí mọ̀lẹ́kà láàrin ara wa kò sáà wa a máa fi ra wa túnra wa sí torí gbọ́dọ̀ à ń kára wa gan ẹlòmíì ìjọba fẹ́ ẹni tó ń sọdúkù díẹ̀ káàtó tẹ́wàá òpin bá fẹ́ bá sọ̀rọ̀ ah, bó lè fẹ́ gbọ́rọ̀ yẹn kalẹ̀ tí ó rí gbọ́yé ẹwà rọ sí jẹjẹ bá rí kó súnmọ́ ìyẹ̀kẹ̀ ní ìlú bá sọ̀rọ̀ ẹ̀yìn bá wá dọ́dọ̀ ẹ̀ ẹ bá dọ́dọ̀ ẹ̀yìn bá sọ̀rọ̀ ẹ bá ti gbogbo ọ̀rọ̀ tán wà ní ẹ̀ ọlọ́run kó tó gbogbo wa dé ni gbogbo ń tẹ́ sọ yẹn nípa ọ̀rẹ́ mi àbí nípa bọ̀dá mi ó ti rí náà nìyẹn àmì mi àti wọ́n fẹ́ràn ara wa gan fẹ́ ká jà wọ́n àmì ìbá wọn sọ̀rọ̀ rẹ̀ à kúdà ẹlẹ́mi ni ó fẹ́ràn mi gan mọ̀rá mi ni fẹ́ràn mi gan mi fẹ́ rí ìbínú wọn tó nǹkan ní ìlú sọ fún wọn ó sọ nígbà ní torí kò ń tẹ́ ní ẹni àwọn tí wò lọ bá wọn tí wò kó wọ́n fún mọ̀ ó yẹ kẹ́ ẹ̀ lè mọ bára yín sọ̀rọ̀ ju ọ̀rọ̀ yẹ kó tó wá dọ́dọ̀ yín náà kó tó máa kú lẹ́nu ó sọ náà ni ẹni ó ẹ má kẹ́yìn sí síbi tó kù jẹ́ káàtó títí wà pàdé ọlọ́run lórí bẹ́ẹ̀ lá والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر lára àwọn kọ́líkì tàbí ní òdò nìyẹn wọ́n èyí wúra wọn lórí tí ò dá kántákẹ́ lórí ẹ̀ wọ́n èsì ìrìn àwọn fáwọn kù síbi iṣẹ́ olóore kẹ́kẹ́ mọ́ lè tara wọn jí wọ́n níyàwó ní ẹ̀fọ́jú tó wọn wọ́n láwọn ọmọ yẹn tààrà káàkiri ẹ̀sìn lójú ẹ̀sìn ìtọ́ wọn ẹ̀tọ́ wọn o. wọ́n ní ẹni ilé ẹ̀kọ́ àwọn òṣìṣẹ́ yín ẹ̀sán owó fún wọn lásìkò ẹ máa san owó ṣé gbogbo wọn tó wọn yẹn kò yẹ kó jẹ́ problem fún wọn láwùjọ. máa wọn máa kẹ́nu tì pé a bá sọ fún bóyá yóò bẹ̀rù bá ẹ̀yà náà ọ̀rọ̀ sọ̀rọ̀ sọ àbòsí wa fọ́ ó wá fọ́ láyé wa lẹ́yìn wa àwọn sanra wa máa já mọ́ lára wa máa jó lọ bọ̀ ń wẹ̀yìn rẹ bàbá aláfíà máa jó lọ bọ̀ ń wẹ̀yìn rẹ orí tá a máa ń kọ́ nìyẹn tó bá ti wá já sókòtò báyìí bó ti mọ̀ ó jà sókòtò bó ti mọ̀ ẹ̀mú ò mọ̀ tí ó tutù sọ fún ẹ̀ ó máa ń bínú ni ó máa ń bínú sọ fún náà kódà bí ó bínú kódà kó jẹ́ ìyá gan ni ó dìgbà láàrin bẹ́ẹ̀ ni inú ọmọ ìyá ọkùnrin dáadáa tọ́lọ́kọ́ mi kàlékùn ẹ̀ nínú àgbọ̀yẹ kó wà ní ojú ojú jù báyìí lọ ó ní wà yẹn lọ́wọ́ kò kọ́ kẹ mọ́ sọ̀rọ̀ síra yín náà kò kọ́ ẹ̀yìn nǹkan tí ò dábò wọ̀ kó tó sọ mo mọ̀ kan bẹ́ẹ̀ pẹ̀lú ẹ̀ ìwà àti àfà àwọn àbúrò wọn lọ̀rọ̀ ń gbá wọn sọ̀rọ̀ lórí ga àfà ọlọ́run ti sàánú yìí ẹ mọ̀ yàn káàkiri àwọn àbúrò parí òríṣẹ́ làwọn ẹ bá wọn wọn sọ nítorí ọ̀n tó pè pé àkóso ah, fún gbogbo àwọn náà lóbi tẹ̀ wà àní kì í tèmi àwọn àbúrò iṣẹ́ yìí náà náwó lé lórí ní tí wọ́n kàn ń ṣe sẹ́ẹ̀ seven thousand eight thousand naira kiri ẹ bá wọn wá sẹ́ẹ̀ àti ló kàn báwọn àbúrò tèmi ah, ó kàn mí mo fi sọ̀rọ̀ síra wọn mọ́. kò lè tó bẹ́ẹ̀ òdodo ọ̀rọ̀ ni aláwọ̀ àbúrò òtítì yín kè é èmi ò ní kẹ́ wá sẹ́fẹ́ mi aláwọ̀ àbúrò òtítì yín ìrọ̀rùn ló jẹ́ fún lọ́jọ́ iwájú òun mọ̀ dàmú ẹ̀yìn mọ́ àwọn ọmọ yín gan náà wọ́n ní àlàáfíà òun ní dàmú wọn ẹ̀ sì bá wọn. rárá òòlù máa sọ pé òòlù kọ́mẹ́ntì máa ṣe àwọn àbúrò kìíní kìí sáfúrò sí tiẹ̀ wọ́n bá sálámà sí àwọn ọmọ ìsìlámù tako tó máa ń fi gbóhùn sálámà tó máa fi mú jẹun wọ́n rán sálámà ẹ̀ máa ṣáájú òòlù bó kú lórí ẹ̀sìn ẹ̀sìn wájú ọlọ́run ààrẹ rí oníbàjẹ́ tó gbogbo mọ́ lè gbínú ká mọ́ wá lé wọn bá ti sọ̀rọ̀ fún ìyẹn náà mú ègbú lọ́wọ́ o so ti gbọ́mi báyìí ìwọ ọ̀dọ́ tó ṣe pé gbogbo ọ̀rọ̀ tẹ̀ yìí bú ni àsìkò lókun wọn bá yẹn sọ̀rọ̀ kìí ṣe bú ẹ bá ń bá yín sọ ìṣe ìbá gbọ́ tí yóò kàn bàjẹ́ dànù lásán sẹ́nu torí wà sẹ́yìn ìdílé ọ̀nà wù ó bẹ̀rẹ̀ ní ó ń lọ díẹ̀ díẹ̀ nìyẹn àbẹ́sílẹ̀ ọ̀rọ̀ alágídí náà

àfàwọn ní òdodo wọ́n ń ṣe ọ̀rẹ́ ara wọn láyé lórí ìbẹ̀rẹ̀ ọlọ́run lórí tọ́lọ̀ ẹ̀sìn tó dùn wọn kìí ṣe tó ń fúnra wọn lọ́mọ wọ́n ti jọ́ ìlà àtọ̀rẹ́ kìí sùn òdo pa wọn pọ̀ kódà ìkẹ́lẹ̀ ìjà haúsá ìkànjẹ́ yorùbá ìkẹ́lẹ̀ ìjẹ́ yíbò ìkànjẹ́ ìkànjẹ́ nípe tó wá di ọmọ ìyá lórí ẹ̀sìn láyé àwọn ni wọ́n wúlò fúnra wọn lójú alìkìyàmọ̀ wọ́n wúlò fúnra wọn lójú alìkìyàmọ̀ wọ́n ti wúlò fúnra wọn láyé ń bí wọ́n la ṣàfáà lójú alìkìyàmọ̀ kò sí ìsìnkẹ́ ẹ bàbá mi àfa ńlá ni ẹsẹ mi àwọ̀ mi kí n wọ náà ni ẹlọ́ba ń bẹ lọ́hùn pé kò tẹ̀ foríjì mi kò sí ṣiṣẹ́ rẹ̀ man apọ̀ àbí àmẹ́lòhò lámì ìṣẹ̀lẹ̀ nasabu ìwọ tó bá ti tẹ́sẹ̀ oṣù síwájú ọlọ́run tó bá ilé lọ́ọ́ lára àti lójú rí ọlọ́run ló jẹ́ àlùkìyàmà mọ̀lẹ́bí tó ti jáde òní mọ́ ọ sáré lójú rí ọlọ́run o jùmọ̀ àdéhùn yẹn nìyẹn lórí wáyà mi man apọ̀ àbí àmẹ́lòhò ẹ̀ tó bá ti pé iṣẹ́ rẹ̀ tó ṣe tí ò da ló sọ ọ́ dèrò ẹ̀yìn lójú àlùfíàmà lánàá tẹ̀lé ìhásàbọ̀ ìdílé àfààní ní ìlú wa ìlú àwọn ẹni ọlọ́run ni ọmọ wòlíì ni mí bàbá mi ìyá mi wòlíì ni wọ́n pọ̀ mí náà sí wọ́n mú wòlíì ni ẹ̀tàn jẹ lásán ẹ̀tàn jẹ ní o kò lè mú ọgbà wájú wájú ọlọ́run bàbá rẹ̀ sì ti tiẹ̀ ìwọ náà sì ti tiẹ̀ ni àwọn ọmọ tiẹ̀ náà wọ́n sì ti tiẹ̀ kò sí connection lójú àlùfíàmà kò sí pé mo ní fluence ẹ má wọrí ẹ sáà má ẹ má wọrí àwọn bàjẹ́ ń tọrọ wa bóòlù tó ń tó bá ti pé tayé bí tó ti pé àwọn ọmọ ẹjẹ ti fọ orí wa ní nàìjíríà ẹ̀yìn ó lè sọ pé mo ti ń tó rọ ẹ àmọ́ ẹni tí ò parí dìgírì tó ní sàdéjèjì dìgírì lọ́wọ́ gbogbo ọdún tó lòun lẹ́ẹ̀kọ́ kò jùlọ ọdún méjì lọ òun náà sì parí bá wọn sẹ́ẹ̀fù ẹ̀yìn náà pé àbòsí yẹ wà láyé dáadáa ó dàbí òfin lọ léèwé rárá ó lè fi sàdéjèjì ṣé kò sí àmì yẹn ń sí so a lè fàbùsí yẹn fúnra wa bí náà la fi ń ṣe tí òfin tóra wọn lójú ayé bí torí pé injustice ló ń di ìwà bọ̀ sí pọ̀ lójú àlùkí àwọn òṣèlú jẹ́ bẹ́ẹ̀ o èyí tó o bá ṣe níṣẹ́ ló gbà wọ̀lùkẹ́ àbẹ̀rọ náà húmọ̀ bọ́ọ̀lù náà àwọn kìfìrí ẹ̀ dára lábòsí pẹ̀lú ayé ayé àti àwọn ayé àti ní ìdásímọ̀ wípé alùkófòrò bọ́ọ̀lù alùkófòrò bọ́ọ̀lù téèyàn bá yà láìmórí sọ́lọ́run tí ò fọ́ náà gba níṣẹ́ ìbáàdà rẹ̀ nìkan tó kù kàn mí ìwà àbòsí ló ń ṣe foró ń gbé ẹ̀tọ́ ọlọ́run ọba kù kàn mí lẹ́yìn ọlọ́run ọba yẹn. ṣùgbọ́n gbà mí ìgbà yẹn lè já sọ́ọ̀lù kó lóde káfíìr kéwù là yìí o kúlù káfíìrì vọ́ọ̀lì mọ́ wà lẹ́yìn sà kúlù vọ́ọ̀lì ní káfíìrà lọ́nà wo torí pé wọ́n gbé wọ ọlọ́run ọba fẹ́ dá mẹ́rẹ̀ ní ọlọ́run wà bó sí tí wọ́n wù nìyẹn ìtòsí jábùlù náà nìyẹn wádìí ìṣe ilé ìṣòro ìmàlẹ̀ kágbìn kankan sáyè tí ò tọ́ sí tọ́mbà yẹn lè gbé ọ̀gá yàyí tó mọ́ lọ wọ́n bù ọ́ sí wọ́n lókàn fún fẹ́ràn rẹ̀ lódò ọ̀rọ̀ ni ó parí nc wọ́n lọ bá ọ wáṣẹ́ bí wọ́n ti sọ ń bọ̀ wá sọ́sì ibì kan tó ti ń sanwó ẹni tó gba masters fún ọ àbòsí ni wọ́n ń ṣe fún ọ ṣùgbọ́n àbòsí yẹn dàgbà tó gbé ọ ó jẹ́ ìyàrá ìwọ̀n ju ọlọ́run tí wọ́n náà bá wọn rẹ̀. bẹ́ẹ̀ náà ni ìka tí ò tọ́ sínú àìrí ronú ipò tó yẹ kí wọ́n fi ọ sí ìkórìíra tí wọ́n ní ṣe ọ òjò dépò yẹn. ẹ sáà jẹ́ tó wà nínú ọ́fíìsì ilé wọn ní ìsìn yóò máa ranjú wọn wọn tí wọn lọ fi ní kàrà fi ní kàrà mọ́ ẹ ẹjẹ́ tó dúró sílẹ̀ wí kí ní ṣe rìtáyà gbọ́dọ̀ tó wájú yóò kàn bá sẹ́yìn jẹ ni wọn ló sì máa sun ẹkún náà pé wọ́n lọ bí àjọ ṣe ń káfí òní dáhùn tó kù sí level seventeen and eh, level fifteen level fourteen level thirteen mo sì jókòó sí tẹ̀lé láti yọ ọjọ́ yìí bẹ́ẹ̀ ni ìrẹ̀ wá di ẹ̀ ìwà àbòsí yìí ìwà àbòsí yìí wọ́n fi kó bọ̀ lójú ayé bí ó gbèrè àwọn àjọ ọlọ́run toró gba nǹkan rẹ lọ́wọ́ wọn lójú àkèyàn ìwà àbòsí yìí wọ́n fi gbé ọ èyí tí ò tọ́sọ tí wọ́n ń fún ọ ó jẹ́ ẹ̀ lójú àkèyàn tó ti ń jẹ́ bọ́lọ́mọ̀ nìyẹn wọ́n lè káàkiri owó náà fún òfò ọ̀lẹ̀mọ́ àwọn kèfèrí làwọn alábòsí àmọ́ kì í ti gbẹ tó bá jẹ́ alábòsí kèfèrí gbogbo àwọn ọ̀tá àwọn táwọn èèyàn ń wù nínú pé wọ́n wà ní ọ́fíìsì káàkiri yìí kó sọ ní kèfèrí àmọ́ ìwà àbòsí ẹgbẹ́ ìyẹn jìnà sí so ó ní túnmọ̀ pé wà lẹ́yìn ìsàkólò fọ́ọ̀lì ní kẹfẹ̀rọ̀ àti tó bá ti pé ìjáwá lábùsí ẹ̀ ó ti kó sípò pé ń mú nǹkan míì sìn pẹ̀lú ọlọ́run ọba àmọ́ gbogbo kẹfẹ́ rí o ní alábùsí. tó àyà yìí Sheikhul Islam rahimahullah ta'ala wọ́n mú wá láti fi ṣèrìn lẹ̀ wípé gbogbo tẹ́gà kan ò bá ní kàpálẹ́ lórí àti ṣe fún wa bá a bá ń lọ sọ́dọ̀ wọn à ń gbé sí ìpẹ́ tó yá gbé fọ́lọ́ à ń gbé fún wọn nìyẹn kò sì ní wúlò wọn jọ ọlọ́run. àlọ́ ìfẹ́ ash-shafa'atu al-muthbatah ìran kejì náà tí ń jẹ́ ṣìpẹ̀ òun ni ìsìpẹ̀ èyí tó lọ́wọ́n bá fi rinlẹ̀ tó ní káwa náà ṣe nínú ẹ̀sìn Islam fara náà iye ẹgbẹ́ni tó tilabó min Allah ìsìpẹ̀ táwọn gbogbo bùkátà wá sọ́dọ̀ Ọlọ́run nìkan ìwọ Ọlọ́run ọ̀rọ̀ títí ẹ̀wọ́n náà wá sọ di ọ̀rọ̀ anabi Musa alayhi salatu wassalam gbogbo òkè títí fa àbí inú sọ̀rọ̀ olóṣùwà fún sẹlẹ̀kì ويا قوم ما لي أدعوكم إلى النجاة وتدعونني إلى النار تدعونني لأكفر بالله وأشرك به ما ليس لي ما ليس لي علم وأنا أدعوكم العزيز الغفار بجواب بيك وأفوض أمري إلى الله إن الله بصير بالعبادة وأنا وننفو الناس به وتين قاكري وتين gbogbo ibi tó mọ̀ náà ló ti sá lọ ẹ̀sánú mi ẹ̀sánú mi lọ́nà àti àlàlì gẹ́la ń sọ ìdí pé o tóbi bọlé o lọ́sọ́dọ̀ ẹ̀yìn fi sàtífíkìtì rẹ̀ wọ̀n lọ́sọ́dọ̀ ẹ̀yìn bí ọkùnrin bọ̀ wọ́sẹ̀ lọ́sọ́dọ̀ ẹ̀yìn o wá rìnrìn rìnrìn rìnrìn àbíṣẹ́ ọwọ́ náà ní àbówò náà ní gbogbo dání fi ń yáwó sí lọ́nà àti àlàlì gbogbo ẹ̀ náà jọra wọn ó wà padà sí mi kí ni wọ́n fọwọ́dọ̀ amri ila Allah bí ìyá wa kan jọ kìíní àná kọ́lọ̀ kó bá ṣe dáadáa fún wa nígbà tí ó dé tí gbọ́ mi pé lórí pé ọmọ wa ọmọ wa ń kú ọmọ wa tó ti délé ọkọ tó kú ìtọ́jú níyàwó òun náà kú wọ́n á fi bí aláwo ilé python tó gbọ́ ẹ̀ náà nígbà mo wá gbọ́ wọn lọ bá wọn mo ní sálámù fún wọn tán mo ní ojú abiyamọ rí o afa ó rí àwọn ìlà bá wọn ẹ̀yà yẹn sọ̀rọ̀ oníbòsì bá wọn sọ̀rọ̀ tí wọ́n fi fún ní àtẹ́ńṣẹ́ mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkọ̀ ọkọ̀ dẹ́mu ọkọ̀ gbé wọn síwájú kó gbé wọn gorí àlẹ́ aráàlú ńláńlá kó máa ra tó ọpọlọ wọn ojú abiyamọ náà àfà wọn náà má bẹ ó rí ó tiẹ̀ jẹ̀yà lórí àwọn ọmọ bẹ́ẹ̀ ẹ jẹ̀yà lórí àwọn ẹ̀gbọ́n púpọ̀ ẹ sì jẹun àwọn tó ń sẹ́kọ̀ ẹ jẹun wọn ó sẹ́wọ́n ó sẹ́wọ́n ó sẹ́wọ́n ó dé sí ìbọn mi ni ẹ sì dààmú tóbi ọlọ́run ó yọ́lọ́run ó yọ́lọ́run ó yọ́lọ́run ó lójú ọjọ́ tó wọ́n gbọ́ ní ìlú kan bẹ àwọn ìpínyà kan sí gbagagbaga ìfún lọ́rọ̀ ní àgbò ti pé ọlọ́run kọ ájò pé tó gbà wúṣẹ́ ti ń lọ ah, bàbá mi lè tàn ẹni fẹ́ jọ ọ̀rọ̀ ẹni fẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ìbéèrè díẹ̀ mo ti ń lọ sí pẹ́ tí lẹ́yìn ìgbà tẹ́ tó ń lọ ẹ̀ náà nìkan náà ọmọ yín tó kún ní nàìjíríà èmi wò pé ká níbi tẹ́ lọ náà bá jọra wọn kò yẹ kọ́mọ tó kúkú tó kù àwọn oníbẹ̀ ni ibi tẹ́ lọ tí ò ní tẹ́ tó lè lọ àṣòro náà tún lágbára sí náà ni ẹ̀já wòye sí àfà káwòye ẹ̀já wòye sí ìwọ̀ wọ́n gba imáni jẹ́ wọ́n tún gbowó yín àyíbẹ̀ ṣe wà yìí ẹ sẹ̀rù fẹ́ dúró àwọn ọmọ kó máa ń ṣàdúrà ẹ ìgbẹ́bọ náà mọ́ a máa ń bẹ àwọn èèyàn náà kankan náà ní méjèèjì <laughs> ara àwọn ọmọ yìí rọ wòkúwòkú wọn ní sí ìbá dájú wípé ẹ má lọ lè mú ẹ má àti àtẹ̀sẹ̀ nǹkan náà nìyẹn apadà yọ lẹ́yìn ìgbà yẹn yìí ìlú bẹ́ẹ̀ fọlọ́ ó láfọlọ́kàn mi ti balẹ̀ ìtọ́lọ̀ bá ní yóyè yóyè náà ọmọ mi jẹ́ ń pọkàn kan sọ́nà kan bí o ti bá mi sọ̀rọ̀ ọkàn náà ti balẹ̀ ẹ̀rí kan so iyin tágbára ẹ̀dá kan ò bá lè ka àìgbé lọ sọ́dọ̀ ẹ̀ ẹni tẹ́ lọ sọ́dọ̀ ẹ̀gán ní problem ìkan bẹ́ẹ̀ lù tí wọ́n á bí wọ́n lórí awo ọ̀rọ̀ ẹ̀mọ́ fọ́nì ìdí gan because ẹni tí ó dájọ́ fún yẹn gan tọ́nà ẹ̀gán ló yẹ á wò pé à lọ́dún tẹ̀lé báyìí ní ká pọ̀ sọ yá wo tọ́nu jẹ náà ń darí lọ níjó nínú ọkọ̀ ìwájú ọsùn ó ní àwọn ah, wa di ọ̀ṣútù mo rò fáwọn ayé ti ṣe gbogbo ẹ̀ ní níta mo gbọ́ wọn níyàwó rẹ̀ ló rẹ̀ ìgbéyàwó ah, náà ah, ti ẹ tí wọ́n ń gbáwọn yẹn wá bá ìyàwó náà padà kú fífi ní hmm? èyí olórí gbogbo awo ìyàwó rẹ̀ kú fífi ṣe bọ́rọ̀ àwàdà ni ìyàwó tàná yóò kú yìí ṣé ìyàwó tàná Muhammadu kú sọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ rẹ̀ náà kú lójú ayé ẹ̀ sóun náà gan ogan náà sóun náà gbọ́dọ̀ wá kú ni kí wàá ní sáà bá káàkiri aṣ-ṣafā'atu al-muthbata mafrūḍatun min Allāhi ta'ālā wahdahu ẹjẹ darí sọ́dọ̀ Ọlọ́run gbogbo tẹ bá ti mọ̀ pé agbára èèyàn kan ò ká ọ̀dọ̀ Ọlọ́run lẹ wá sí pẹ̀rẹ̀ sí ọ̀dọ̀ Ọlọ́run lẹ wá sí pẹ̀rẹ̀ sí ẹ má wà sọ́dọ̀ ẹ̀dá kan wàṣáfi mẹsìrọmọ níbi ṣẹfẹ rẹ ẹni tí ń ṣèpẹ̀ fún yàn ọlọ́run bá fún lápọ̀nlé pẹ̀lú pẹ̀yẹn ni torí pé lójú àkíyànà ìran ti pẹ̀ bí mẹ́jọ wọn ló wà ìran ti pẹ̀ bí mẹ́jọ wọn ló wà èyí tó tóbi rẹ̀ jùlọ méjì ni ànábì nìkan lọ́run ó sì yọ̀ǹda rẹ̀ fún yóò lo ìkànnù méjèèjì yẹn fún náà àwọn kèfèrí ká ní yẹn wọn ni Abu Talib àbúrò àbẹ́gbọ̀n bàbá rẹ̀ ọlọ́wọ́ fún yọ̀ǹda kó sì pẹ̀ fún yọ̀ǹda. وتلك الشفاعة خاصة به صلى الله عليه وآله وسلم Ànábì nìkan nílé وصف ṣe àfún إسلام دون Islam dùn fara ká tètè fẹ́ sí èsì mùsùlùmí kọ́ lọ́wọ́ foríjì bàbá ń tọrọ àforíjì fún yàn ṣàfáàní bàbá ń tọrọ àdúrà káyè yàn dá fún yàn ṣàfáàní ó lè tọrọ àdúrà fún kéfìrí ẹlẹ́bọ títí ń bẹ ilé ayé tí ò tí kú kọ́ lọ́hún kó fọ́nà má kọ́ lọ́hún kó kún lórí dáadáa rẹ̀ ṣùgbọ́n tó bá tó sì kèfèrí yẹn kú ò lè tọrọ àdúrà fún ma rest in peace kò gbọdọ̀ já ìlẹ́nu ti tiẹ̀ fẹ́ndé ìṣẹ́ mùsùlùmí وما كان للنبي والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كان ذا قربا كلا تفعل محمد صلى الله عليه وسلم أتعون من يهدو كيو ترى الله ما فهم إليه ولو كان ذا قربا كلا وبا جمع لبيه وبا يعبر وبا من سكون كفيري وتتنعني واتنا ياتو بو بايلي ترى دوافين owó danger zone níwájú ọlọ́run subhanahu wa ta'ala o lè débẹ̀ ọ̀rọ̀ àgbàrọ̀ wò وما كان استغفار إبراهيم لأبيه إلا أن موعظة وعدها إياه فلما تبين له أنه فلما تبين له أنه عدو الله تبرأ منه إن إبراهيم لأواه حليم ìsìnkú àforíjì tí ibrahim ló ń tọrọ fún bàbá òun jọ kìíní àná bàbá rẹ̀ azọrọ kẹfìrí ìlà àmì ọ̀ẹ́dà àdéhùn ló ṣe fún bàbá rẹ̀ wọn sọ̀rọ̀ fún mọ́rọ̀ yà túbẹ̀ ní sàlàyé ní pele ní pele yà abàtì yà abàtì yà abàtì sára ń sọ pé ìwà ibrahim tó o bá jáwọ́ níbi dáwà tó ń pè mí sí i ilé ó ga jù ọ lọ ní sì lè ọkọ̀ ń lò wọn ni sàlámù alayk bàbá mi. kíkẹ́ ọlọ́run kó máa ń bọ̀ ìbọ̀ ọba ní aláforíjì foríjì ọ̀ hafi torí pé ọlọ́run ọba ó alhafi ọlọ́run ọba rọ̀ fún mi àmọ́ lọ gbogbo alhafa wa sẹ́ni tó ti pé àìgbà nǹkan lọ́wọ́ ẹ̀ jù ìnà òkè ànàdì àfihàn torí pé ọlọ́run ọba ọba tí mi gba àkáǹtì lọ́wọ́ ẹ̀ ni wọ́n ní gbogbo àwọn àyàtì wọn yẹn Ibrahim ń sọ nígbà tí ò tí yàn sí pé ẹlẹ́bọ tó fẹ́ ṣẹbọ kú ni bàbá rẹ̀ níjó ti yàn sí wípé tàbí ìyẹnà lẹ́hu ànáwó àdúgbò lè dà níjó ti yàn sí Ibrahim pé é ọ̀tá tó fojú hàn lẹ́nu jẹ́ sọ́nà ọba kó padà má dé nǹkan ṣe nígbà yẹn wá jẹ́ best friend bó ti wò jẹ́ best friend tó máa tọ́jú mọ̀lẹ́bí ẹ̀ fún ìyàwó àtọmọ tó fi láwọn òbí rẹ̀ máa ṣàánú wọn àmọ́ láti mọ òun tó máa sọ wípé is my best friend recipe ara o ara o mùsùlùmí tí òkú lórí ẹbọ ní kẹkẹ là ń ṣàdúrà fún ó bá kú èéwú tó hàn sí ọ àwọn tí ò bá hàn sí pé àáfà eléyìí ìmáàmù eléyìí arọ́wà àti eléyìí mùfásírù eléyìí àáfà eléyìí mo ti wò ó rí ẹ̀yìn kìíní kan mo ti wò ó rí inú ẹ̀sìn tí ò bá hàn sáwọn tí wọ́n sí rahimahullah òfin kó kúrò rẹ̀ bọ ni àwọn òlẹ́bí wọn jọ tó bá hàn sí kó rẹ̀ lórí tí wọ́n bá sọ lọ́wọ́ fún ó dáhùn torí pé wọ́n náà ò lè dúró lójú ayé kí Michael kó wá bọ́ wájú kó ní ó kírun kó tí wọ́n lẹ́yìn àwọn tó ń sáwọn làwọn fi bá lò wọ́n ẹ̀nà ọ̀lọ́ àfáàyà áwùsù sẹ́fẹ́sì bàbá yẹn àkíní kan wọ́n ìlú náà ṣùgbọ́n wọ́n sì wọ́n pé ìdí ẹ̀bọ́ ló kù gbọ́dọ̀ sí fún wọn ó máa dáṣẹ́ lórí ọ̀rọ̀ ẹ̀mí torí pé nínú òbí méjèèjì tánàbí ni èyí tánàbí ìyá rẹ̀ ìyá yìí náà nìyí bó ti wá ní muslim ó ní mo tọrọ yọ̀ǹda lọ́dọ̀ ọlọ́run kí n tọrọ àforíjì fún ìyá mi ọlọ́run bá ní rárá ó lè ṣùgbọ́n mo fún ọ láǹfààní kó máa ṣàbẹ̀wò sí sáré rẹ̀ lọ́mọ wo sáré kó sì darí nínú ìwáyà àdìsí mi anábì ó ní gbogbo ẹgbà ti rí sẹ́lẹ́tírì àwọn kèfèrí tí wọ́n sì mùsùlùmí ẹ máa bù wọ́n ní ròdùn wọn náà pé hé ẹ̀yin iná ẹ̀yin ẹni iná hé tí wọ́n mọ̀ bá yín o ní táyà nínú àmà ṣe fún wọn ni ọ̀rọ̀ tó lé ní lábẹ́sì kì í sọ̀rọ̀ tó rẹ́rìn alásìpapọ̀ ẹ̀yin àti wọn ajé náà ló máa kó dọ́mọ̀

ojú rẹ̀ bá kọ́rán lọ́wọ́ ọgbẹ́ni sáà nígbà bàbá rẹ̀ pé ó máa lè jẹ ẹ̀lú ojú ẹ̀ fúyẹ́ ìwọ ló béèrè kò sí bàbá rẹ̀ wà wájú ọlọ́run ìbò fẹ́ mọ̀ ni ẹ̀ kò ní ìbòhùn sàmẹ́ kàdúgbò rẹ̀ inú iná ló wà inú rẹ̀ wá bàjẹ́ ó fajúwó ó wáyé ìpadà òun lọ nábì wá kó padà wọ́n bànú jẹ́ ìbéèrè tó béèrè ni bàbá tiẹ̀ àti bàbá tiẹ̀ ni ànábì Muhammad ní nàmàjọ wa bàbá tiẹ̀ àti bàbá tiẹ̀ ni àbúrò Ana Muhammad inú náà jọ kò sí ẹ̀rí tó fi hàn sí ọpá àwọn òbí àná méjèèjì pẹ̀lú àdìjẹ́ náà ká fi mọ bọ́ọ̀rù yẹn fi lè tó lábẹ́ òfin ìsìn náà nígbà tó bá mọ̀ pé ó súnmọ́ tí èsì mùsùlùmí bí ẹ̀ ń ṣàwàdà bí ẹ̀ ń ṣeré gbà míì mọ́tọ́gbọ́n máa ń sọ fún Islam ah, sì dáa ẹwà Islam pọ̀ ẹ mọ́kàn dákẹ́ lórí wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́nu mùsùlùmí tẹ́ ẹjọ́ jákẹ́ náà tó ń wùwà tí ò dánú ẹ̀sìn ẹ máa sọ fún ara yín ẹ máa wòrà yín rà kò ní rẹ́ni kò ní rẹ́ni bá ti rò pé ń rẹ ìlójú àti àmọ́ kò ní dùn wọ́n sì fẹ́ ní ẹfújá àgéǹsì èèyàn tí wọ́n sọ pé ò sọ fáwọn ẹni wọ́n sọ títí ẹ̀ kọ́lẹ̀ tí ò bá ní gbọ́ náà gbogbo ẹni tí ò wá sípẹ̀ fún èèyàn lójú àlùfíàmọ̀ wá nìyí alẹ́ ànájọ́ ló ń ní ṣàfáà méjì yóò lò kàn fún kẹfìrí kẹfìrí yẹn ní àwòtọ́ọ̀lẹ̀ náà àwòtọ́ọ̀lẹ̀ minister of defence ní jẹ́fà náà Muhammad sallallahu bí ọwọ́ àwọn kòfìrí ìbá ti tẹ̀ tó nígboro mọ́kà àwòtọ́ lè ní dáàbò bo ànábì torí pé ó jẹ́ ìkàn nínú àwọn olórí àwọn kẹfìrí ẹlẹ́bọ tó má ti wá ro gbogbo ẹ̀ tán yányán bó má sì stamp ẹ̀ n ò lè execute plan wọ́n má ti gbé ọtọ́dà àbútọ́lì àbútọ́lì ọmọ sọmọ ẹ̀gbọ́n rẹ̀ nàbọ̀ ọmọ àbúrò rẹ̀ àdúgbò ló pè é ẹ̀jẹ̀ ọ̀dọ́ ń lò ó ń bú àwọn òṣà wa ń bú lálẹ́ àṣà wa àníwá ni Muhammadu òwúrọ̀. ọ iná àmọ́jọ wọn bí i ló máa bí ń sọ mí wọn bá ní ọba bá di yín sọ bá di yín lọ yóò tún fẹnu já ọ̀pọ̀lọpọ̀ aburú bẹ́ẹ̀ yóò rí kú lórí àlejò ó wá tó ọjọ́ kan ó wá pe àtúnṣe ọ̀nà àdìsọ́ ní wọ́n mọ̀ ní awuyewuye ní ìlú mọ́kà yìí ó ṣùgbọ́n tẹ̀ fẹ́ mọ́bí tí wọ́n gan fẹ́ dúró sí lórí ẹ̀ anábì ni mo fi ọlọ́run tó dá ní búra tí òòmù bá jábọ́ láti fi sánà tó dún sí èjìká àlàáfíà ni tí n ti ń jẹ́ ìràwọ̀ náà tí ń jẹ́ òṣùpá náà jáde tó jábọ́ lójú sánà tó dún léjìká kejì sọ́mà ní kí n fi dá wàyí rẹ̀ mọ̀ sílẹ̀ a ah, mọ̀tọ́ lè mi nílé ìlágbára tó bá rí bẹ́ẹ̀ máa bá jẹ́ lọ ọlọ́run kan lọ́wọ́ ó dáàbò bà náà nìkan náà fi ń pe ọdún tó ṣaláìsí wọn máa ń pè ní àmìlò àìsàn nínú ta ọdún ìbànújẹ́ jẹ́ fàmìlì ṣùgbọ́n àǹfààní tó ṣe yẹn olóńgbò bá lọ fún ànábì ní àṣẹfẹ́ àtú àlùkọ́sọ̀tò bẹ́ẹ̀ ànábì ló jẹ́ àlùkìyàmù máa ṣètẹ̀ sí wọ́n lọ́wọ́ àbúrò bàbá mi abẹ́nu bàbá mi náà sì ẹni bá ti jẹ́ àmú òun làbúrò bàbá lọ́kùnrin abẹ́nu bàbá lọ́kùnrin àmì ìjìlá bá wa wọn lọ́run máa fẹ́ bá ṣèpẹ́ ní ọlọ́run wà á yọ̀ǹda àti ìṣẹ̀pẹ̀ fún ìṣìpẹ̀ tọ́lọ́run wà á gbà fún mi wípé kì í ṣe pé kò ní wọ náà kì í wọ náà wọ náà ti jẹ nígbà òkúlẹ̀ lẹ́bọ̀ yóò wọ náà ọlọ́run àmọ́ ìyá tiẹ̀ ó fi ẹnu náà ìyá tiẹ̀ tí ó wà á fúyẹ́ rèé bàtà tí wọ́n ṣe nínú orin ni wọ́n rọ̀ sí lẹ́sẹ̀ wọ́n wàá fi sínú èédò iná lókè wọn ò ní jò sínú ọ̀gbun náà tí wọ́n ju àwọn náà sì ké àwọn kẹfẹ́ nítorí sí àtẹlẹbẹ tó kù sí òkè náà ni wọ́n fòun sí iná mọ̀ wá jó tí wọ́n bá ti rà á lẹ́sẹ̀ tàkàrí yẹn yóò wọnú ẹsẹ̀ lọ dórí lórí pé gbogbo ohun tí ń jẹ́ mọ̀dùnmọ́dùn àti ọpọlọ ẹ̀jẹ̀ orí yóò mọ̀ oṣù sọ̀sọ̀ ó ní wà dáa a lè náà yà àgàrà òun lè ti yàrá ó àwọn pẹ́ bọ́ ní ìwà kìfìdí ilé ìwà ìbọ̀rẹ̀ ilé kéṣe tó rẹ́yìn jẹ́ mùsùlùmí kò rẹ́yìn bó ti wulẹ̀ kò mà lábẹ́ ìyẹn ni ṣàfáà kejì àkọ́kọ́ ti kéjì ṣàfáà tí ànábì ó ṣe míì òun náà tó fi sí méjì ṣàfáà tí ànábì ó ṣe fáwọn hálòlù kàbáyé ní àrùn islam ṣàfáà tí ó ṣe fáwọn tí wọ́n jẹ́ mùsùlùmí na ìsìnkẹyìn náà méjì náà lónà na sí ṣùgbọ́n apákọ̀ sábẹ́ ẹ̀rọ kan tó ń pèsè gbẹ̀yìn ó wà fáwọn mùsùlùmí nìkan ni àkọ́kọ́ yẹn wà fún kéèfé yìí kan ṣoṣo náà ni àbútọ́ rẹ̀ ẹ̀yìn àbútọ́ rẹ̀ kódà lọ́wọ́ rú yẹn gan fánà bí mi kódà lọ́wọ́ fánà gbẹ̀yìn fún bàbá rẹ̀ in fact ọlọ́gbọ̀n tó yọ ń yọ̀ǹda rẹ̀ fánà bí kò fún Abdullahi bàbá rẹ̀ ló ti ń bẹnu hadith rẹ̀ mùsùlùmí rẹ̀ náà méjì tá a papọ̀ sábẹ́ ẹyọ kan tó ṣe fáwọn mùsùlùmí ahlul kabair kì í ṣẹlẹ́bọ kì í ṣe kèfèrí àmọ́ à ń rawọ́ níbi iṣẹ́ ìjọba à ń fẹ́ wọ́ à ń dọ́gbọ́n sorun pa sorun wájú mọ́ ti ìpàkọ́ à ń dọ́gbọ́n ní lábàlẹ̀ kó gbogbo ẹ̀jọ́ ń ṣe bí ọjà five thousand naira kó tà seven thousand naira bí gbogbo owó ìwé pé ká lọ bá yàn ṣiṣẹ́ ọwọ́ ká yọ ọ̀kan rẹ̀ sínú ilé oníyàwó pé bẹ́ẹ̀rẹ̀ kí ló tún kù ó ní ẹ̀sẹ̀ mọ̀ wípé ah, àwọn obìnrin ó yàtọ̀ fúnra wọn o níbo ti ní pé mẹ́rin nínú ilé ó lè ní ju mẹ́rin lọ mọ́ ẹlẹ́ẹ̀kejì mo fẹ́ yẹn ó lágídí gan láti kọ̀ láti òun kó òun lọ fún ìfẹ́ mi wọlé ìfìrọ́pọ̀ rẹ̀ bí eré bá wà láyé ó ti gbé tọ̀ ń lọ yóò kàn wọ́n lọ́sọ̀rọ̀ lẹ́sẹ̀ ní tí olùsìn ló lò máa ṣe ọ̀nà òsì nílà káyọ̀ orúkọ lé wọn dáadáa wọ́n bá máa sọ̀rọ̀ sí mi lọ́sọ̀ fún èso ọ̀dún wa bẹ́ẹ̀ lè fi wà ó yá kẹ́rù rẹ̀ máa lọ kò sí mọ̀ pé mo ti ń bẹ̀rù náà tẹ́lẹ̀ wọ́n bá bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ wọ́n ní kí ni mo ti búra ẹ̀yin olóòótọ́ ọkọ̀ mi wò tọ̀wọ́ kàn jáde báyìí lẹ́bàá rẹ̀ fi mí ó ti fẹ́ lómi wọ̀ ah wọ̀láì ó kàn kún wájú ọlọ́run wọ̀láì tó bá tún bá torí fún un fẹ́ tẹ́bìnrin lẹ́yìn mẹ́rin ìjọ sì ṣe yíhun gbogbo àwọn obìnrin náà àdúgbò kò ní jẹ́ wọ́n gbádùn tó bá ilé bá ayé sọ bí kéèyàn sọ wípé wọn kan ọmọ kéékèèké yẹn ọmọ tí ọmọ primary ọmọ secondary school bá wọn ṣe tí ò ń wọlọ́ọ̀hìn ó láwọn ológun ogun òun kí ló dé ogun ní bídí sùtìtì kankan fún kí mo bá wọn sùn fún sí mi àgbájì rẹ̀ ó dá káwọn sílé níyàwó náà anára àwọn olùfẹ́ àwọn méjì bùkátà àwọn tó ń lówó kò lè fẹ́yàwó méjì ṣùgbọ́n ó lè máa lálẹ́ kó máa lálàjá àwọn òkú káàkiri ó níwà ẹ̀ lọ́wọ́ àmọ́ kìí sọ̀rọ̀ ó ti jẹ gọ́ọ̀nà ó jẹ mínísítà gbogbo kíníkà gbogbo owó olówó ní kó mọ́ ti tiẹ̀ àmọ́ kìí sẹ́lẹ̀ bọ̀ tó bá wọlọ́ lójú alkiyama yóò jẹ wọn yà wàdáàlìká abúlàmí ọlọ́run bá tèmi ní dọ́gba dọ́gba alákọ̀ọ́dọ̀ ẹ̀ni torí pé èrè ẹ̀ṣẹ̀ ní tí wọ́n níwà tí ò dá ni wọ́n jẹ̀yà rẹ̀ ní sínú náà ìsìnkẹ́ lánàá bí fún wọn ni wípé ìwọ ọlọ́run àforíjì wọn wọn ò ọlọ́wà gbùkọ̀ wọn ìyẹn ni hadith Bukhari ló gbé wá tánàbí sọ wípé ó kọ tí wọn ni ó mọ̀ jẹ́ jahannami yóò ní torígbà wọn bá kó wọn kó òun ọgbà jahannama ta wọn kó wọn lọ sínú tí wọn pè ní narul haya odò abẹ̀mí ibẹ̀ ni wọn ti fọ̀ wọn wọn fọ̀ nígbà tá a bá sọ ẹran léyà tá a fọ̀ àkọ́kọ́ tọ́ náà ká wà lùjẹ́ náà lọ́mọ́ sì ti wà bẹ́ẹ̀ ṣé òǹkó lójú ayé bíi náà tó máa ń ṣàdúrà wípé tàlẹ́jọ́ ọkọ́ tó sùkó tó lówó kò sẹ́jọ́ náwọ́ tàlẹ́jọ́ ọkọ́ tó sùkó tó lówó àmọ́ tàlẹ́ tí ó mọ̀ lówó láti bẹ̀rẹ̀ tó ní parí tọ́lá wọn yóò mọ̀ fún ẹ̀yìn níwájú alẹ́ bí ọ̀pá fún ẹ̀yìn oṣù kò kápọ̀ wọ náà tó wà lìjẹ́ náà kò sérè ń bẹ̀ẹ̀ kò kọ́ jẹ́ ìyà kò tó jọrọ̀ kò sérè lálkìyàmà tó má ti fọ̀ wọ́n dànù tán tó má ti wọ ní àlìjẹ́ náà padà àwọn tó ti bẹ̀rẹ̀ náà àlìjẹ́ náà táwọn ìwọ náà rí wọ́n dà wọn mọ̀ ah, èrò náà jà náà káàbọ̀ jàjù náà nù tọ́lọ̀mù bá ti já fún ọmọ ìjà foríjì wọn ìjà ọtí mímu nìyẹn tọ́lọ̀mù bá ti foríjì ìjà àdìbá ẹlòmíì bá ogun mọ̀lẹ́bí jẹ́ ni kìí tún mọ̀lẹ́bí ṣe olórí ẹbí yìí ẹnikẹ́ni bàbá rẹ̀ náà gbádùn sọ̀rọ̀ sí bàbá rẹ̀ àbúrò ìjọ agbótó kú ni kò gbádùn sọ̀rọ̀ sí olórí ẹbí yìí náà ẹ̀ máa da ogo rẹ̀ rú fún ẹ̀kẹ́ fún ẹ̀kẹ́ tó wájú kẹ́ẹ̀pẹ́ yìí ẹnikẹ́ni mo mọ lágbájá mo ti wà á sọ́tọ̀ alágídí ni ẹ̀dọ̀ ọ̀bù kẹ́ gúrí mítìn <laughs> wọ́n sì dájú ìwọ náà ti wá ṣe ń jẹ tí wọ́n ṣe yẹn náà ṣe bẹ́ẹ̀ òdà mọ̀tò wọn náà ṣe òdà kò ní tó mí kò ní tó mí ó jẹ́ ìyá rẹ̀ láìkí àmà tètè nǹkan bí wọ́n bá sọ lẹ́nu kí wọ́n sọ lẹ́nu tààrà ìdí òdo mo wà ẹ̀yìn tẹ́ ṣe nu mọ̀lẹ́bí yóò dà ṣé Yorùbá ń ṣe bẹ́ẹ̀ ni òun ní mo ṣe ń gègé bíi bàbá ní bàbá ní à bọ́rọ̀ ló bá ti gbà nù ibi tó bá wà mọ́ jẹ́ wọn mọ́ ló bá jẹ́ wọn mọ́ wàhálà ni mà dún níbí mà dún bí mà dún bí wà ní fáàkù ní yóò lójú kan torí ko oníṣẹ́ eré inú wọn yóò mọ̀ lọ́lẹ́ ní eré oníṣẹ́ ẹbí náà yóò mọ̀ lọ́lẹ́ eré ètò bá ṣe làákàyè mọ̀ wò pé bàbá yìí fi làákàyè wá sí eré tọ́lọ̀ bá yá rẹ̀ lójú alìkìyàmà ó wà nínú àwọn ìjà àyànnì yìí àmọ́ òní ṣe gbére sínú ẹ̀ torí ó wà ẹ̀bùn àti wà kẹfìrì ìsìnkú àkọ́kọ́ nìyẹn lábẹ́ ẹlẹ́kejì ìkejì lábẹ́ òní ṣàfà sànàbí ó ṣe fún àwọn ọmọ ìjọba tó wà nìjọba ẹ̀rí yẹ fún ọkọ̀ ààrẹ وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم تبتم ادخلوها خالدين gbogbo àwọn tábà wà jẹ́ náà àárín kan rẹ̀ ní o àti ìrìṣẹ́ rẹ̀ sí gbogbo àwọn tábà wà lóde náà pẹ̀lú ògo ọlọ́run lẹ́yìn gbà kó lórí afárá sọ̀rọ̀ táǹtẹ̀ lánàá lè wọnú àjẹnà àlè wọ yóò tún bá wa tètè ní. ẹ ìlú màtọ́ ló ń dá pẹ̀lú àyà yìí lókè àyà yẹn lọ́wọ́ bẹ̀rẹ̀ sọ́fúnhà yẹn ó ní wà sí ìkọ̀lẹ́ yìí nà káfàrú ìlà jahannama zumara hatta idha ja'uha futihat abwabuha á ti àwọn akẹ́fẹ́ ńlọ́gbọ̀ngbọ̀n àti ìkọ̀ á ti wọn á gbà wọn pàpọ̀ báyìí ụmụ wa zumọrọ níjọ níjọ àwọn tí ó wọ ní pọ̀ ọlọ́mọsí wá ní kànú wọn zumọrọ níjọ níjọ níjọ níjọ hátà ìdàjà àwòwà kí jí wọn fi tí wa fúti hátà ìdàwà àbúwà lẹ́ẹ̀kún rẹ̀ gẹ́gẹ́ sílẹ̀ fún wọn ẹ̀kà máa wọ náà yìí ìgbà tí wàá sọ̀rọ̀ ẹni ó wá ní àwọn ẹni á dà wọ́n nígbà fáwọn àlejò pọ̀ tó fẹ́ mú wọ bì kan ohun ó sì máa mú wọn rìn òun ni ti sì yá àpín àwọn àlẹ́dí náà tọkọ mo ti wá inú àyà mi nígbà yìí sọ́rọ́tù sọ́ọ̀tù mọ́bàyà á dà wọn nígbà wọn fúdà àlejò títí tí wọ́n fi dé náà lè jẹ́ náà wà fúti hajj ọlọ́run wá ló wá àwa níbi tí wọn bùnfẹ̀mí rahimahullah ta'ala wọ́n ní tó fani pé àwọn ẹni àlejò náà wọn ò ní láǹfààní àbáwọn tẹni iná kò nídìí ìsìnkẹ̀ sóòfé kò nídìí káwọn ẹ̀jẹ̀ máa ń gba páàsì kan tó wọnú àdìkan tó wọnú náà tó ìsìnkẹ̀ kejì nìyẹn ìní ìtàwọn afáà fún tó sì kẹta tí gbogbo ògbò nìyẹn òun ní ìsìnkẹ̀ yẹ́wòmù ìwòkófù tí ìbádìbò bá gbogbo èèyàn nígbà bá tẹ̀ jáde nù sàárè èèyàn òkú àti gbàdájọ́ ìsìnkẹ̀ yẹn ti gbogbo ògbò nìyẹn ìjà bàjẹ́ kìfì gbogbo aláàbẹ̀ ló ń dààmú jọ ní àfàwọn méje kẹta náà ti kanu àdìsí mi ìmọ̀ òdìsí ló dààmú ṣùgbọ́n àwọn òkùnkùn wọ̀nyí àfààní wà ṣáfì mọ́kẹ̀rọ̀ mọ́bi ṣàfàà gbogbo ẹni tí ó máa sì pẹ̀ lójú alìkìyàmà ọlọ́run bá pọn alẹ́ pẹ̀lú sì pẹ̀ yẹn ni kì í ṣe pé ìṣẹ̀lẹ̀ ló náà ṣe débẹ̀ ọlọ́run náà fún ní ẹ̀yọ́nú rẹ̀ mo fi pọn alẹ́ pé bó ti dààmú láàrin láyé tó jíṣẹ́ ọlọ́run ọba àpọ́nlẹ́tẹ̀ mi náà fún lẹ́yìn ní kí n fún láǹfààní kó ṣètò fáwọn èèyàn ibẹ̀ náà lára fà ti sọ wípé ibẹ̀ náà àwọn hadith wípé ẹni bá jẹ́ ní ire lọ́mọ yóò látàní kó ṣépẹ̀ fáwọn òbí rẹ̀ tí wọ́n jẹ́ ní ire àmọ́ wọ́n jẹ́ ní wọ́n fáwọn ká ṣépẹ̀ fún bàbá ti dá akọ̀rẹ́ ń bí ọmọ tó kéwú tó yanjú tó sì dúró tọ́lọ́run ọlọ́run fún láǹfààní kó ṣépẹ̀ fáwọn òbí rẹ̀ ṣùgbọ́n gbogbo eléyìí náà lábẹ́ ẹ̀ka lẹ́yìn tí a lè ṣépẹ̀ fún wàlùmọ̀ṣìfó ẹni tọ́lọ̀ bá bá yọnu sí ọ̀rọ̀ rẹ̀ wà á náà làhú àti iṣẹ́ rẹ̀ báyìí ìzìní lẹ́yìn yọ̀ǹda yawma yaqumu ruhu wal mala'ikatu saffa la yatakallamuna illa man adhina lahu ar-rahmanu wa qala sawaba kò sẹ́ni tó lè dún gbìn jọ náà ó ní dún kẹ́ kí ló fẹ́ sọ wájú ọlọ́run ìwọ bó ẹ̀wọ̀n táyọ̀ ń da fún jọ náà إلا من أذن له الرحمن أفنتون الله بايون دا كوكي سورو وقال الصواب طلعوا تي من كدادا من سليم àwọn àgbẹ̀sọ̀ wípé gbogbo àwọn tí ọlọ́ọ̀bá fún yọ̀ǹda káwọn ẹni ló ṣètò fún jọ náà yóò ní mọ́jà méjì lára mọ́jà àmọ́ àkọ́kọ́ ìmọ̀ni ó wà lára òbí tí wọn náà lè ṣèpẹ̀ fún jọ náà ó ní mọ́ni lára ni òbí ẹlẹ́bọ̀ ni lè ṣèpẹ̀ fún lọ́wọ́ àti pé ìbọn lè fún azarọ̀ náà àti sàlàyé khususiyan ní fana muhammadu sallam lẹ́yìn náà wà radiya lahu qawla ẹni tọ́lọ̀ bó tún wá yọnu sí i lẹ́yìn ìyọnu ọlọ́run olùfẹ́ sì pẹ̀ fún mo farama kó sì pẹ̀ fún torí pé òun èyí ṣe ẹlẹ́bọ̀ ó kẹ́ òkú sáwọn ibì kọ̀ọ̀kan ni. kama qala ta'ala man dhalladhi yashfa'u 'indahu illa bi'iznihi kò sẹ́ni náà tí ó lè sì pẹ̀ níwájú ọlọ́run lọ́jọ́ náà àyàfi pẹ̀lú kíni ìyọ̀ǹda ọlọ́run ẹ̀rí ó bá ló fẹ́ báyàn ṣètò lọ́dọ̀ àwọn ẹni ńláńlá àfi kò gbà yọ̀ǹda kàn lè ṣe ọ́fíìsì wọn wọlé òkú mọ́ lágbájá wa kò ṣeéṣe láyé ń bí náà nìyẹn ó ti pè wọ́n pè wọ́n pè wọ́n mo fẹ́ wá sọ́fíìsì yìí o ẹnìkan mo fẹ́ mú ọ gbà mo lè bá yín léṣe o ìdáàbòmù sí mo lè wá tọ́lọ́ wá jù báyìí lọ gbogbo ẹni tí ó ṣèpè náà fìyàn tó lójú àlùkìyàmá pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ọba mi òun ló fi wáyé ẹ wọ àyà sọ́ọ̀tù nẹ́jì وكم من ملك في السماوات لا تغني شفاعتهم شيئا إلا من بعد أن يأذن الله لمن يشاء ويرضى mélòó mélòó làwọn màlẹ́kà ti ń bẹ lójú sánmà lójú sánmà tí wọ́n sẹ̀yìn wọ́n ti tóbi tó wájú ọlọ́run ìsìnkú àwọn oníwúlò wájú ọlọ́run fún ìdájà lórí ilẹ̀ àyàfi lẹ́yìn ìgbà tí ọlọ́run bá bá yọnu tó bá fún yọ̀ǹda ẹ ti pẹ̀ fún lágbájá tó sì yọnu tó sì yọnu tẹ́tẹ́tẹ́tẹ́ pẹ̀ fún ẹ̀ńtọ́lọ́run bá yọnu sí jọ náà kò ní fẹ́ tó fẹ́ ṣètò fún gan níjọ́ ìdájọ́ ìsìn pé yóò ṣètò fún níwájú ọlọ́run lọ́rọ̀ wọn sọ́kànà ọ̀tàn ara tó lè wọ kúrò rà bóyá ìsìn wà dáadáa ibi táyé gbà wá máa la ṣàlàyé ọ̀rọ̀ ṣàfáà náà yìí otherwise tí àwọn afábá kan rẹ̀ fìtì ní jẹ́ ṣàfáà tó máa ń gba àsìkò ni ṣùgbọ́n ní wọn afáàsọ ọmọ yìí náà ọlọ́run jẹ́ wúlò fún wa kó já rí nínú ọmọ wa tí ó lè ṣe ṣàfáà fún alójú àlùkìyàmà kó sàwa náà lẹ́yìn tí ó lè wà qualified láti ṣètẹ̀ náà fáwọn òbí wa jẹ́ káwọn gbogbo náà lè wà ní pẹ̀lú tá lè ṣe àwọn ọjọ́ náà la ilaha illallah subhanaka walhamdulillah ashhadu an la